má fi òṣìṣẹ́ mi lọ láàárọ̀ kùtùkùtù mọ́lẹ̀ you are just a problem in my eh, life. èmi jẹ́ problem nílé ayé ẹ̀ ooo oh, èmi jẹ́ problem nílé ayé ẹ̀ lọ́wọ́ ẹ̀ eh, ooo oh, èmi jẹ́ problem and one problem is not enough for you o tún wá problem kún problem nílé ayé ẹ̀. madam madam madam madam ẹ ṣe sùúrù mọ́mọ́ o lọ síbi kankan it's not a problem tó bá fẹ́ lọ síbi iṣẹ́ o mi ní kó má lọ síbi iṣẹ́ o kó kàn fún owó kó fún èmi ní owó tí mo fẹ́ fi ṣe irun that's all I'm asking is that too much no answer me is it too much to ask ṣó pọ̀jù ṣe ẹ̀ ṣe sórí yín ni wíìgì ẹ̀hẹ́ ṣe rí kémi dé wíìgì mi ṣebí ẹ ẹ wọ mi láti rí àyè tí mò ń gbẹrun yìí sórí ẹ rò pé mo wà fashionable ìwọ náà ṣé irun kọ́ lẹ gbé sórí ẹ sọ fún kókó wọ́n fún mi o ṣòrí pọ̀ oníṣòlẹ́nu ló fẹ́ yà so àwọn èèyàn máa wò mí báyìí nísìn wọ́n máa fi pé oníwàhálà ni mí ṣé mo níwàhálà ṣé máa ń gbọ́ ohùn mi òun nìkan kọ́ ló máa ń provoke mi ṣé mo bá yín jáde nílé. àgbá o irúnmọlẹ̀ o oore yèyé ọ̀ṣun o ìyá mi mojúbà o onímúgbàgádà yèyé ọmọ ọmọ rẹ yìí wá ó wá tọrọ àlàáfíà ìfọ̀kànbalẹ̀ jó dé bá o jó máa rí ṣe kọ́nà rẹ̀ là. wọ́n ti dé olúwa olúwa sọ fún jésù kí jésù sọ fún ẹ̀mí mímọ́ wípé ipò tí mo wà yìí ó tẹ́ mi lọ́rùn ni mo ṣe wá eh, ipò tí mo wà ó tẹ́ mi lọ́rùn ni mo ṣe bẹ̀bẹ̀ o ó ti tó àkókò kẹgbẹ́ mi dìde kíákíá olúwa ọlọ́run àwọn ọmọ ogun kí ni wọ́n ẹ̀yà júdà funfun nẹ́nẹ́ lórúkọ olúwa àríwá àlá o ti ń bẹ kí bẹ́bẹ́ yóò tó máa bẹ ìwọ ni ó máa bẹ nígbà tí bẹ́ẹ̀ ò bá sí mọ́ kò sí níwájú kò sí lẹ́yìn o ò mọ bí wọ́n fúnra ara rẹ olúwa bó ṣe ń jẹ́ olúwa. asalaamu wa rahmatulahi wa barakatu i'm sure you all might have been wondering who this young handsome man is <laughs> well i will not feel too big to introduce myself to you my name is Jamal my name is Alaji Jamal. Achetumobi. I am the definition of young and ghettonite. Gbogbo nǹkan tó yẹ kí ní lọ́mọdé pátápátá ni mo ti ní. Mo ti ló, mo ti lọ́lá, mo ní ipò, mo ti wá ní ìfọ̀kànbalẹ̀. Nígbà tálá ọba tó máa dé ogbó ẹ̀ ládé fún mi, ó tún wáá fi ọmọbìnrin àrẹwà, adọ́máadán, alálùbáríkà ta mi lọ́rẹ bó tilẹ̀ jẹ́ pé a ò tí ì ṣègbéyàwó lóòótọ́ ìyẹn túmọ̀ sí pé kò tí ì di tèmi fully. I love her so much and she means the world to me. Do you wanna meet her? Orúkọ tèmi ni Omitola and of course I am the love of his life and very soon I am going to be the only queen in Jamal's kingdom. Well, mo mọ̀ pé oríṣiríṣi ìbéèrè ló ti máa ma cross mind mi máa máa lọ tó máa máa bọ̀ like ọmọ ọlọ́ṣun ọmọ mùsùlùmí báwo náà ṣe rè tán pàdé ara wọn ṣé ọkọ̀ ìfẹ́ wọn ò ní forí sọ́kè báwo náà ṣe fẹ́ ṣe tí ẹ̀sìn wọn ò ní takora wọn. well gbogbo àwọn ìbéèrè yìí náà ni èmi àti onítèmi ti àwọn ọmọ wa tá a ti béèrè lọ́wọ́ àmọ́ tí a kò rí ìdáhùn sí ṣùgbọ́n nǹkan tí a mọ̀ nínú ọkàn wa ni pé love conquers all ìfẹ́ borí ogun. And before I end this, permit me to tell you about our third friend, olùbádámọ̀ràn wa, alárinà, tí orúkọ ẹ̀ ń jẹ́. David Abraham. I am the son of a very popular person and I'm so devoted to my religion. Otoni, ni, alárinà wọn ni mí I am their confidant. We are best friends and we have promised to remain best friends for life. Èmi David ọmọ pásítọ̀, Jamal Mùsùlùmí òdodo, onítọ́lọ́ ọmọ ọlọ́ṣun. We respect each other's belief and we are comfortable as friends. alájà ẹ̀yin àti ìwà ilé ìkẹsì wàhálà ṣá síbi àti ẹni bá yín ẹni lò. kí lè fẹ́ràn lọ fún un. ṣé bàbá ọkọ mi ló ń bọ̀ mi ni mo ṣe ń sá ẹ jọ ẹ̀tọ́ mi ni ẹ jẹ́ ń ṣe ojúṣe mi ni ṣẹ́yìn tí wàá gbàgbé pé bàbá ọkọ yín tẹ̀yìn sọ ìpò ẹ̀tàn yìí ẹ̀gbọ́n tàwa ẹ jẹ́ káwa náà ṣoríṣẹ́ wa fẹ́gbọ́n wa. Ah, ah. ẹ ṣe amúṣẹ́lẹ́yìn méjì ẹjọ́ yìí máa lọ́ọ́ lé ọkọ yín tírú ẹ̀ bá ń wùn yín ọjọ́ tẹ bá ti lọ́ọ́ lé ọkọ yín tẹ bá wá kí wa bí ṣe máa sá sókè sá sódò sáré máa wọ kíchìn sáré máa bọ̀ náà ni. ẹ jẹ́ kí n gbọ́ lé ọkọ yín. àwọn lè máa sọ fún pé kọ́ lọ́ọ́ lọ́ọ́ pẹ̀lú òtí rẹ̀ jì a máa lọ owó tí rẹ̀ jù má ṣe kí a tó náà máa lọ ní ọ̀rọ̀ a ṣe ẹbí fíìmù. ebi ló ti ẹ̀ ń pa èmi mo fẹ́ mọ̀ kọ́kọ́ fẹ́ gbé wá. bàbá káyọ̀ ní o. ṣètọ́ni rọ̀jìn kì í ṣe inú ilé tèmi ló máa gbé àbọ̀rìṣà wọ̀ kò dẹ̀ ṣe lójú ẹ̀mí mi ló máa fẹ́ ọmọ yẹn ah kódà tó o bá ṣe agídí tó o fẹ́ nínú sàárè mi máa máa fi ẹgẹ́gùn ni èmi mo sọ bẹ́ẹ̀. aláàjì ìwé mọ́ méjèèjì ló jẹ́ kó yé wa wípé ká fẹ́ràn ọmọlàkẹjà gẹ́gẹ́ bí ara wa tí mo bá dẹ̀ rántí dáadáa nígbà tí èmi àtàwọn àbúrò mi wà ní kékeré ọ̀rọ̀ kan ṣoṣo tẹ́ máa fi ń ṣe wáàsí fún wa ó ní ọ̀rọ̀ ìfẹ́ ẹ máa jẹ́ kó yé wa wípé ìfẹ́ làkọjá òfin wípé ìfẹ́ borí ohun gbogbo omi tí ọ̀dà tẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí alájì kò ń ṣàbọ̀rìṣà ọmọ ọlọ́ṣun lásán ni. dùnà ṣé téèyàn bá ń sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn bá ń rùn ṣé o kì í gbóòórùn fúnra rẹ̀ ni orí pọ́rọ̀ tó ń sọ òórùn ni no ṣé o ò rí pọ́nrún kí ni ìyàtọ̀ ọlọ́ṣun àti abọ̀rìṣà. ìyàtọ̀ wà. let me enlighten you sórí ẹnikẹ́ni tó bá ti fi ọlọ́run kan ṣoṣo tá à ń sìn ín sílẹ̀ tó wàá mọ ọlọ́run tiẹ̀ síbì kan tó lọ bọ́ abọ̀rìṣà ni èmi ò ní gbà kò sí bó ṣe lè sọ mi ò ní gbà fún ẹ Jamal. no sir ẹ má bínú sir i totally disagree wípé èèyàn ń practice ẹ̀sìn tó ní believe in ẹ̀ does not make that person a sinner àti pàápàá téèyàn bá ti wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ sà ṣèbí èèyàn làwa náà a dẹ̀ ń ṣe ọlọ́run bá bó ṣe tóbi tó à ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ń dáríjì wá kí wá lèèyàn máa lèèyàn máa jẹ́lẹ́ṣẹ̀ láwọn akókò torí jẹ́lẹ́ṣẹ̀ pa ní ìbáṣe àti pàápàá mo fẹ́ kí ẹ jẹ́ kí mi àti ká gbé ọ̀rọ̀ àbòrìṣà àbẹ́lẹ́ṣẹ̀ ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ fẹ́ lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ i love this lady so much mo dey feel pé ó yẹ kẹ́ respect feelings mi the love i have for her. ẹ ẹ ẹ jaba stop this nonsense tó ń sọ lẹ́nu ìsọkúsọ gbáà ló ń sọ mi ò dẹ̀ nígbà fún ẹ surely i have taken my decision and that decision is final ohun tí mo sọ ni mo dúró lórí o ò lè fi àbọ̀ ìṣàwọ́sílẹ̀ mi and that is final but aṣẹ́wó ni mọ́mì mi kẹ́ tó fẹ́ wọn náà. yes ìyá tó bí mi lọ́mọ kẹ́ tó fẹ́ wọn aṣẹ́wó ni wọ́n. you knew about her past before you got married to her torí pé ẹ nífẹ̀ẹ́ wọn lẹ ṣe fẹ́ wọn àwọn parents náà dẹ̀ mọ̀ pa aṣẹ́wó lọ́mọ tẹ́lẹ̀ fẹ́ but they respected your feelings and the love you have for her. ṣé wàá sọ fún mi kí ni big deal kí ló pọ̀ nínú kẹ́ respect feelings àti love tí mo ní sọmọ ẹ̀kẹ́ kí n ṣe nǹkan tó bá wù mí. Usual events occurred. But truth be told, this is all your fault. Ah, my fault? Yes. How is it my fault? Báwo lè jẹ́ It's your fault. Because Omo, mọ̀, kò ń ṣe pé nǹkan tí o mọ̀, o so how come? Ṣorí ọ̀rẹ́ mi, ó dà pé torí pé mi ò ṣàlàyé fún ẹ dáadáa ni. Ṣorí, ẹran ló fi sáàbù èmi àti ẹ ń bẹ ẹran ọlọ́gbọ́n afẹ́mìbọ̀dì tí gbogbo wa jẹ akànjẹ ẹran lọ́wọ́ ni ló dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe bó ṣe máa ń ṣe tíwọ́ náà mọ̀ ìgbà tó wá di pé létà tára ẹ balẹ̀ tí gbogbo ẹ̀ ṣe oríṣiríṣi ìgbà ṣe wá gẹ̀tù pé ìkan lára àwọn àbúrò mi ló mix ọbẹ̀ ẹja tí wọ́n ti sè tẹ́lẹ̀ kó tó sọ ọbẹ̀ ẹran ló dà pọ́pọ́ waste mi ì lè mọ̀ ti mọ̀ pé kò kí n jẹja màá wá jẹ́ kó sàbẹ̀lẹ̀ja níbi not possible now bí kí mo fẹ́ yẹ̀yẹ́ now. Ah. Dala Itoshiri, I, I'm sorry for blaming you at first, but that aside, way forward, what's, what's the solution? Kilefeshibai? I don't know. And that is why I called you. Because I know you will always have solution for every problem. feshi. I don't have a solution for this one. I think I have a solution. Tell us about it. Maybe he should just do whatever his father wants. Meaning, kó jẹ́ kí n padà síbi tí mo ti wá. Kó ṣe nǹkan bá mi in fact ó change pátápátá sí mi kò kò ń bá mi ṣeré bíi ti tẹ́lẹ̀ ó kàn máa dá wà láyé ara tiẹ̀ and mo ti try possible best mi láti ẹ̀ ti apologize mo sọ fún pé kó má bínú ó kàn máa máa dájú máa dáṣe gbogbo nǹkan ti sú mi David I'm tired I just I don't know if there's something I can do torí mo ṣe fẹ́ ọba ẹ̀ sọ̀rọ̀ kó mọ̀ ọmọkọ tí mo fẹ́ ṣe mọ́ truth be told ọ̀rọ̀ tí wọ́n náà sọ yẹn ti pọ̀ jù kí ló dé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ti pọ̀ jù sẹ́ni téèyàn fẹ́ bẹ̀ mọ bó ṣe nífẹ̀ẹ́ tó even èmi tí tí mo wà bẹ́ẹ̀ I I was so disappointed. David you know I love him I said what I said because wọ́n ní òbí ẹni ọ̀run ẹni ni mo fẹ́ kó tata sọ̀rùn ẹni mi ìdẹ́fẹ́ kó torí tèmi máa ní problem pẹ̀lú àwọn family member I said what I said because I love him. Titi, I know mò ń I wasn't being selfish. Truth be told, me ò mọ orin táwọn consider it ìbẹ̀rù tó wà lẹ́yìn. Ọmọ náà sọ sí mi lẹ́nu ìbílẹ̀ sí mi. David, David. Ṣé ṣé ṣe ń ṣojúṣe ṣá? Ṣé ṣe ń fún ẹlẹ́tọ̀ ẹ̀? Ṣé dẹ̀ ṣe ń fún ẹ ní uh, weekly allowance ẹ̀? Ó ṣe ń ṣojúṣe ọkàn ẹ pé kàn gbà mí sọ̀rọ̀ mi tó bá fún mi kàn gbà mí kàn kò ní sọ ah ó kàn máa fún mi ó dẹ̀ máa lọ like bí mẹ́rin yẹn kan fi remote control kò kò yé mi ó change totally mi dadi ó kàn ń dá ṣe everything. ẹ wá ń dùn ẹ àbí kò jẹ́ kó feel comfortable. mi ò wá comfortable with <laughs> everything. ẹlẹ́yà rúùtù abọ́kọ̀ kú. <laughs> Oh, mo ń serious am. ah who is joking. ah. má dùn rẹ́rìn-ín jókòó ni. okay. Um, èmi mọ nǹkan tí o lè sọ fún tẹ́lẹ̀ fífún kí n jọ. really. on a serious note i don't think you can afford it. i will i will do anything you know i will do anything for you. i know what i am saying i don't think you can afford it then it's gonna be silly tí n bá wa sọ tán tí o bá wa lè rí ṣe ó máa dá nǹkan rú o nǹkan tá à ń sọ ìkọlà máa ma sọ o ó máa kó ládùúgbò ìgbẹ̀yìn ni o. ṣé o lè tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ mo mọ nǹkan tí mò sọ so think about it well. I'll do it. I'll do anything. I will do anything. I'll do it. will do anything. There's I'll no going back on this. Oh. Baby's staring me now. It's in there from me. Coach and please. Baby, you cannot make it. <laughs> we do, Mama, Mama, do. <laughs> See, we would we'll, we'll, we'll look for a way to walk around it oore ọ̀fẹ́ ni gbogbo àrí. you always there coming. David ló rán mi sí rẹ̀. jọ ọkọ mi mo fi ọkùnrin yìí mo fi bẹ̀ mo fi tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ I actually bought it for you to tell you how sorry I am so if you ma bínú I I'm sorry. No, me not nothing, I was just trying to look out for you. help me o tí sanwó orí mi o not paid my dowry. Mm-hmm. So because I've not paid your dowry, so I have no right to touch you, right? You don't have a right. So tell me, how much is your dowry? So I can pay it right now. Ṣé mo ṣe máa sanwó orí yan ní ìlú tọ̀dọ̀ ni? How much is your dowry? Yeah, because I can afford it now. Oh, ṣe. Yeah, let me try. so can you stop it there? Because I'm still gonna kiss you. So what have you been doing? Yeah, um... Yeah, I've been doing fine. I've been doing so well. Just that I miss you so much. doing fine without me? Not really, not really. Yeah, come keeping my missing now, but we'll find out. Mm. Oh, um, I've been working on the proposal. Oh, yeah, can submit it on Monday, so I'm sorry, I should it, do it before Monday. Sharp, you forgive me now. Yeah, you are forgiven. I love you. I love it. That's what you been doing. Thinking about you. Me, okay, kí ń ṣe àbọ̀rìṣà o ìran mi kankan ò dẹ̀ kí n ṣe ọlọ́ṣun bẹ́ẹ̀ ni tó bá gbọ́ ìtàn bàbá wòlíì ní agboolé alákìjà wàá mọ̀ pé ìdílé onígbàgbọ́ gidi ni mo ti jáde bẹ́ẹ̀ ni sórí <laughs> kọ́lọ̀ má jẹ́ kí ẹ̀dá rí àdánwò tó máa mi ìgbàgbọ́ ẹ̀ ni ọlájùmọ̀kẹ́ ni mo sọmọ mi ìlànà ìgbàgbọ́ ni mo dẹ̀ fi tọ́ àmọ́ gbà tó bẹ̀rẹ̀ sí ní ṣàárẹ̀ tí wàhálà yìí pọ̀ tí mò ń wù kiri tí mò ń tọ́jú bọlé ká ibẹ̀ ló ti jẹ́ kó yé mi wípé pé ọmọ omi ni ń lọ́mọ omi mi ì tọrọ ọmọ mi lọ́wọ́ omi ń lọ́mọ ọ̀ṣun ni ah! ìdí nìyẹn o tí mo fi gbé tọ̀ àwọn lọ́ṣun lọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀ ńgbà tóun náà wá dàgbà fúnra rẹ̀ mi ìkúkú mú lọ dí ọ̀ṣun pé kó máa ṣe ṣọ́ọ̀ṣì mi ni mò ń lọ gbogbo activities church pátápátá ni mo máa ń ṣe bẹ̀tìgbà tó jẹ́ pé ibẹ̀ ni kádàrá tiẹ̀ ti wá fúnra ara ẹ̀ ó dẹ̀ ń ṣe ọlọ́run dẹ̀ ń gbà fún kò dẹ̀ ní mí lára kò dẹ̀ ń fàdúrà ràn lọ́wọ́ mo ń sọ ìtàn yìí fún ẹ kó lè bá a mọ̀ wípé mi kì í ṣàbòrìṣà mi ìdẹ̀ wá láti ìdílé ọlọ́sùn kádàrá tiẹ̀ ló gbàbẹ̀ mi ìdẹ̀ tọrọ ẹ̀ nídìí odò bẹ́ẹ̀ ni torí kò ṣòwò nìkan ni mo bí ó lábúrò ó lábúrò ìdí nìyẹn. Um, ẹ ṣe gan mọ́ mi àgbáyé adalẹ́ mà ọlọ́run adẹ́jẹ́ ká máa rí yín bá pẹ́pẹ́ ṣe rí um, èmi náà mọ̀ pé Omítọ́lá mi ò kí ń ṣàbọ̀rìṣà. Mo dẹ̀ mọ̀ pé ilé rere ti jáde nítorí ó ti prove rẹ̀ fún mi over and over. Um, ó ti ròyìn fún mi lọ́pọ̀lọpọ̀. Inú mi dẹ̀ dùn pé bó ṣe ròyìn fún mi gẹ́lẹ́ náà ni mo bá yín mọ̀. Ó ṣàlàyé fún mi. Ó ní ìwà tóun fẹ́ fẹ́ra ni pé kò kí n ṣe boyfriend and girlfriend. Mo wá ní kí n bi ẹ́ pé ṣé lóòótọ́ ni torí kì í ṣọmọ játijàti ilé eré ló dẹ̀ ti wá ó lẹ́bí o ó lẹ́bí kò ń ṣe mí nìkan o. bẹ́ẹ̀ ni màá kò ń ṣe just boyfriend and girlfriend ó wù mí púpọ̀ láti fi ṣaya ni. ọ̀nà ṣe dúpẹ́ jésù ṣe ó dẹ̀ ṣàlàyé fún mi nípa ọ̀rọ̀ dáàdì ó níjọ́ tí wọ́n kọ́ mòun lọ sílé yín ó ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú àwọn òbí ẹ̀ ò dẹ̀ dùn sí i so mi wàá mọ bí àárín yẹn ṣe fẹ́ jẹ́. Um, mọ́mì ẹ̀yin àgbà náà lè máa ń palówe ẹ má bínú pé mo pèrò níwájú yín o ẹ máa ń sọ wípé ẹni tá a bá lọ́jà la máa ń wò àìwáriwo ọjà èmi àti omítọ́ra lajọ ń lọ́jà àwọn tó kàn ń pariwo kàn ń pariwo lásán ariwo ọjà ni wọ́n. sórí ah, mi tán o. ẹ fọkàn balẹ̀ yes o ṣe o dìde mo láìkẹ́ bí mo ṣe rí ẹ ọlọ́run wà pẹ̀lú ẹ ṣe o kárí ọmọ mi jésù ò lè fi yín sílẹ̀ àdúrà yẹn a máa gbà tó gbọ́ wà lọ́dọ̀ mi máa ṣàmì. thanks baby. ẹ̀yin tiẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. ẹ ẹ mò ń gbọ́. mo mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́ wọ́n ní ọkọ lówó orí aya. of course yes. and nǹkan tó bá ti sọ lábẹ́ gé mo mọ̀ pé àti ìṣègbéyàwó but a ṣe ń work towards it náà ni. wọ́n mm. á wò pé ó wù mí mo mú bóyá kí n fi ẹ̀sìn Ọ̀ṣun yìí sílẹ̀ kí n máa ṣe ẹ̀sìn tọ̀dọ̀ tiẹ̀. wò ń rò kí bóyá kò fẹ́ sin ẹ́ kó máa ṣẹ̀sìn tèmi um, if I may ask you kí ló ṣẹ̀sìn tẹ̀. kò sí nǹkan tó ṣẹ̀sìn tọ̀dọ̀ tèmi. so why do you want to switch to mine. <laughs> um, sorry um, you know what mi fẹ́ kó làágùn jìnnà. Ṣori, I understand your drift so well. Mo mọ̀ pé o fẹ́ change sí ẹ̀sìn mi kí dáàdì mi balẹ̀ accept But it is not gonna work. See, it is not compulsory for you to believe what I believe in. I'm in love with your personality, not your religion. Ṣori, mo fẹ́ jẹ́ kó mọ̀ pé nobody, not even my father can stop me from doing what I want to do. Eh? Surely only what wá di later in the future kò sorry, wípé bóyá ẹ o fẹ́ ṣe ẹ̀sìn convert or something king n But surely all the way, you pick king or bá lè validate fífẹ́ mi àti ẹlò ìfẹ́ change mi ò ní gbà jọ sọ fún mi ẹ ìdìbò náà máa ń sọ pé ẹ̀sìn kan náà la jọ ń pàṣẹ johnson ló yàtọ̀ so why testing tell she ṣe tell tẹ́ ẹ lọ́rùn mọ̀ tó fẹ́ wá ṣe ẹ̀sìn tèmi torí kí èèyàn kan lè gbà káfẹ́ra Uh uh uh, uh uh. no but and can we please change this topic because i'm tired already. ẹ̀yin náà kúkú mọ̀ kọ́tà alukoran sọ ọkùnrin àrà tó bá wọn ọkùnrin lọkùnrin lè dá ọkùnrin lè fẹ́ how many wives. ẹ eh, mẹ mẹ́ta mẹ́rin àmọ́ Ọlọ́run náà sọ wípé tí yóò bá ti lè ṣe déédéé kó má dábàá ẹ àti pé ṣe mọ̀ pé tó bá ní reason ọkùnrin náà kò yẹ kó fẹ́ méjì mẹ́ta mẹ́rin náà. Ah. Hmm, gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ gbogbo máa ń nídìí àmọ́ ṣá nǹkan tí alukọ̀ránù fẹ́ ni kí ọkùnrin ṣe ṣe eh, ṣé tí kò bá nídìí bàbá yín máa fẹ́ mi ni ṣùgbọ́n èmi lè sọ categorically wípé ọkọ mi ò ṣe ṣìnà ó rí mi mo hùn ni ó dẹ̀ fẹ́ mi. nǹkan tẹ̀mí kọ́ mọ̀ ni pé nínú alukoran ọlọ́run sọ pé mẹ́ẹ́ bọ̀ èmi ò fẹ́ kọ́kọ́ mi fẹ́ ju mẹ́ta lọ kó gbọ́dọ̀ ṣe mẹ́rin márùn-ún èmi ni mo dẹ̀ gbọ́dọ̀ jẹ́ first wife. àmín ṣé ó yẹ̀yìn ṣẹ́yìn gbà. <laughs> ẹ wo alájẹ mi ò lè gbà o mi ò lè gbà o ah, ah, èmi ẹ wo ekuru ọ lálábàápọ̀ ẹwà ojú kan làdá tèmi ni èmi ò lè fẹ́ èmi ò lè gbà kọ́kọ́ mi fẹ́ méjì mẹ́ta o. alájà mo mi ò lè gbà o. Assalamu alaikum. Wa alaikum ah, salam wa rahmatullahi. Ah, ah, Bàbá ọkọ mi. Bọ́dá mi ṣe wà pa. Ẹ̀yin la rí wẹ́rẹ̀. Báwo ni ìjà? Àìlè pa nígbà àlè ṣe yẹn náà àlè sọ pé nìṣe kan. Ọ̀ ṣé mo bá Alájí ni ṣá? Iye Alájí wà nílé ọ̀ iṣẹ́ náà apá wá ti ba ìsìlè bìnrin wọn. Wọ́n ní kọ́tà ń so kò ká àwọn obìnrin ni. Wọ́n yà wọlé ló ń tiwọn. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ẹnu ẹ ti mú jù. Um, Sekinat, ìwọ wọlé kó bá ń pa Alájí wa. Then ìkẹta ń di mọ̀ràn wọ́n náà tẹ́lẹ̀. mo fẹ́ rí dájú àti mọ́. Ah, ah! ẹ pẹ̀lẹ́ ah, sà. ẹ alájà àkọ́tà ń sọ̀rọ̀ yìí ó yẹ kọ́tà. ẹ̀yin ṣàkọ̀ ń gbóhùn tí gbogbo wà lájẹ́ ọ̀dọ́ yín lóru. aláyé lọ́lọ́. alihamdulilayi. alihamdulilayi pẹ̀lẹ́. ó ga ẹ̀. asalaamaleykum. aleykum salaam. aláàjì ọmọ aláàjì a máa rí wúlọ̀ sọ́kẹ̀. àbí o. ṣé o sí. Um, kò sí láburú mo kàn ní kí n wá rí ẹ̀yin àtàlájà fún ọ̀rọ̀ kan ní sà bẹ́ẹ̀ ni sà mo kàn ní kí n wá sọ fún yín ni pé mo lọ meet àwọn parent um, ìyàwó mi wọ́n dẹ̀ ti fún wa ní wedding date so mo máa ń pè kí n wá discuss pẹ̀lú ẹ̀yin àtàlájà pé ẹ mọ̀ káwa náà ní dàtí máa prepare kó má lọ́ọ́ di kó má lọ́ọ́ bá alábọ̀sà. no i didn't get that um, àwọn ẹbí ìyàwó ẹ̀ wọ́n fún ẹ ní date fún wedding tiẹ̀. bẹ́ẹ̀ni. <sighs> ẹ ẹ dùnà ṣé mo fẹ́ bèrè ni o because o ò tí ì mú ọmọ mi wá lẹ́yìn tí mo reject ọmọ olóríṣà ọjọ́ sí ṣé kì í ṣe ọmọ olóríṣà yẹn ṣá. Um, sir Omitola náà ni same girl tí mo fẹ́ fẹ́ ọmọ ọlọ́sùn dẹ̀ ni kò kí ń ṣe ọmọ olóríṣà sir. Jamal. listen to me and listen good. Ṣorí tí sọ́mọ̀ tó wà lókè tó bá ṣí bọ́lẹ̀ as long as I remain your father my decision to you not to marry that girl is sacrosanct. O ò lè fẹ́ o ò tẹ̀lé uncle Jama mo fi ọlọ́run bẹ̀yìn mo fi ànábì bẹ̀yìn sálàwọ̀ yìí wá sálà ẹjọ́ tó lè lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí sùúrù ní kẹ́jẹ́ káfí yanjú ẹ̀ mo mú bọ́rọ̀ ọ̀fẹ́ máa ń le lóòótọ́ àwọn ẹjọ́ ẹ̀rọ tí nǹkan tí al sọ nípa òbí o ẹ jẹ́ káfí sùúrù káfí yanjú ọ̀rọ̀ yìí o. go against your father's wish because of love. You don't have to do that. So, what are you trying to insinuate? Pé kí n fi ìyàwó mi sílẹ̀. So, ǹbẹ́ ṣe fẹ́nu dádì mi. Àbí kí ni nǹkan tó ṣe ara mm, See, don't get me wrong. Nǹkan tí mò ń sọ kọ́ ni. Nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún ẹni wípé ṣé orí pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí pa àmúkúrò pẹ̀lẹ́ I'm telling you tí adìẹ bá ń gbé you don't have to do the same you should be calm that's the way it should be seriously. Jamal ah. kí ló ń ṣe ló ń gbóná lọ́sìn. of course i'm going to my house torí mo ti rí kí parents dáàdi mi gangan ìwọ náà ni and you're my friend my yes should be your yes your yes and my no should be your no kò here kó support Alhaji and moreover I tó to pẹ́rẹ́ rẹ̀ àgbọ̀ngàn ni mi ò tí ì this is my life on the line wọ́n lè jẹ́ àbámi but Or only I am lọ̀rọ̀ tó one? and the last time I checked I am the only legitimate being the only one to make a choice for myself ṣé wọ́n fẹ́ gbọ́ àti tí òjì bo ló ṣàmì lọ́wọ́ ó kù bá balẹ̀ ẹni tó máa bọ̀. kí ni ìtumọ̀ yẹn. owó fẹ́ mọ̀ túmọ̀ àbí ìtumọ̀ ni family ìyàwó mi fún mi yẹn is still gonna hold with or without his approval and not even with without your approval too ṣùgbọ́n màá ṣe good Jamal Jamal. mo sábà lajì mo ní àlàjì ká ya fọ́tò ó ní ẹ̀yìn gbòdì kí ni mo fẹ́ kẹ́ ìwòyàn fọ́tò mo ní à ẹ má jẹ́ ká ya fọ́tò mo ní fẹ́ gbé sórí Facebook àtórí Instagram Instagram ó ní ah ọ̀sùnbìlà ọ̀sùnbìlà ọ̀sùnbìlà ìwọ ìgbà tí ṣe pé yàn wọ́n wọ̀kú wọ̀n bẹ́ẹ̀ àwọn social media dùn náà ẹ má dá làjà lọ. báyìí gbẹ́mí sọ́yìn mọ́lẹ́ àkí bá jẹ́ yín sọ́yìn social media. ẹ̀gbọ́n mi yẹn ah, alájà yín náà wà mí. ẹ wo ẹ ní bílí pé ẹ̀gbọ́n mi ṣe wedding ó ṣe wedding pẹ̀lú ọmọ tó de kinní kan sórí yẹn ojú ayé làwọn yorùbá náà ẹ̀gbọ́n kan náà lájọ ní. ṣẹ́rí kó síbi láì mi lọ ṣe tó kí ni. sí lára àwọn ọmọ rẹ̀ alájà. ẹ jìjà máa ń ṣe ìyàwó. mo ṣe rí nìyẹn o. kò yé mi kò yé mi kò yé mi. wípé alájìjà láì wọ́n lè lọ ṣe wẹ́dì lẹ́yìn bàbá wọn àtẹ̀mí. ẹni ẹlẹ́nu ọ̀ma nígbà ṣe wá ṣe this is highly incredible. Uh, uh, ọwọ́ yóò kí n ṣojú lásán ọwọ́ yóò kí n ṣojú lásán bí mi ṣe ń wo yìí o ṣé kì í ṣe pé ọmọbìnrin yẹn ti lo nǹkan fún bọ̀dá mi ó sì lo nǹkan fún wọn ni o hmm. ṣùgbọ́n ṣá nǹkan tí màá ṣe fún ó máa lóun ò fẹ́ tó bẹ̀ máa fojú ẹ̀hún ìmọ̀ lọ́mọ yẹn kò sí wàhálà. síkírà tí wọ́n lọ́kọ̀ọ́ lájú o wọ́n sọ pé kí wọ́n máa fojú ẹ̀ kókó ṣáà máa kàn wọ́n lọ́mọ lẹ́sẹ̀kẹ̀lẹ̀

ó jẹ́ kó fìkò ní agbára ológun wa sórí wíwá ta alábìbà àwa bẹ́ẹ̀ ṣeré o àwa bẹ́ẹ̀ ṣeré wá wó gbogbo lè torí fashion ni o ó ń bá lórí wa gan wẹ̀ ló wà lẹ̀ jáde lóko nǹkan tó máa ṣe fún ẹ. ẹ wá ọmọ ìyá òṣùwà kí ló korúkọ ẹ àtàrà ẹ náà ìrọ̀pọ̀lọ́ ah, ah, ti wọ́n níbi tó tutù ó wá fẹ́ balẹ̀ láìpẹ́ omi jamal tí mo mọ̀ pé ah, ìyá wọn ni o ìyá tó gbogbo wa tó jọ bí wa wọn ò jẹ̀bi bí ojú sókè kan sì wò dáàdì wa pé ẹ eh, kó bí a pé kínní lórí ìwọ wọn sókè ìwọ ṣe àwọn náà sọ pé ẹ eh, wèrè kan wà ń lẹ wèrè ń gbá lórí àwọn ṣé orí èmi sẹ̀kínà ah èmi sẹ̀kínà tí bá gbé bọ́ọ̀dì mi àti tí bá gbé bẹ́ẹ̀ fún tí bá gbé bọ́ọ̀dì mi ṣẹlẹ̀ kí ló ń wá níbi kí ló ń wá sẹ́ẹ̀ get out of my house I said get out of my house. aláàjì ètò sẹ́yìn ní sùúrù ó kó ń wá ruru ká wà ruru. wait ìyá olówe ta ló gbẹ́nu sọ́nà tó wà lẹ́yìn tó o bá mọ̀rọ̀ dá sí àwọn olórí lọ now kí ló ṣẹlẹ̀ jáde I said get out ṣé o gbọ́ mi ni. kò sígbà tí mi ò ní jáde lé o. ó bẹ ta. but mi ò ní nǹkan mi tí mo ṣe ń bàjú pé mo wá sọ fún yín wípé kí ẹ kìlọ̀ fún àwọn ajá yín tí ẹ pè ní ọmọ wípé kọ́ má tún jẹ́ di ojúde mi mọ́ nítorí tájà yín bá tún jẹ́ di ojúde mi ó ṣeé ṣe kí n pa ajá kí n lè pa alájá pẹ̀lú. lẹ́nu ẹ̀. bẹ́ẹ̀ ni. yé yé yé. ìwọ dúró kí ló gbé tó ń gbé. aláàjì wo ni wọ́n pa aláàjì èwo nú ẹ̀ tálájà tálálájà òun ní fọ́ọ̀sì mi bàbá ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àbúrò ẹ̀ ajá. I pity you honestly I pity you because of the woman or dead day you are a fool now get out out now. Get out of my house! Animal! Get out! You think you can just come into my house? Ṣé you ṣọ́ ara ẹ̀ gidi gan? Anytime, I tó fẹ́ gbé òṣà wọnú lẹ́nu tí mo bá wí tó ń lọ ẹnu sí i. ìwà tọ̀rẹ̀ tiẹ̀ wá wo burú jáì alákọ̀ọ́kọ́ ó wojú ọlọ́kọ̀ tó wọ̀ wá sílé ayé ẹlẹ́ẹ̀kejì ó tún wá ṣe ìgbéyàwó lẹ́yìn bàbá tó bí lọ́mọ ṣé bí mùsùlùmí òdodo ló pe rẹ̀ kí ló wá dé tí kò hùwà bíi ọmọ mùsùlùmí òdodo ṣebí báíbù àti kùránù ló kóòtù pàtàkì òbí nínú ayé àwọn ọmọ ẹ̀dá kí ló wá dé tí òun wá fi lò ìwọ tó rè ewu burú jáì o ní láti bá sọ òótọ́ ọ̀rọ̀. ṣòrí um, gbogbo nǹkan tó sọ pátá ilé mi gan ti sọ fún but he wouldn't listen. ó ti sún èmi gan fúnra mi. a ah, má jẹ́ kó súwé ọkọ mi ah, bébì má jẹ́ kó súwé wẹ́n máa bá sọ ni ó mọ̀ pé a kì í tó rẹ ní bá rìn ká má tó rẹ ní bá sọ̀rọ̀ wọ́n máa bọ́ sọ́nà òní tó bá fi gbọ́ tó bá bá sọ tí ò bá gbọ́ ọmọ báwo ni máa fi bú wa ni kí kòtínú àti máa bá sọ ni àbí kí ló sọ pé mo sọ á máa bá sọ tó máa fi gbọ́. Ah. Eh, jésù akọni mọ̀ ṣe. kí jésù yà kọ́ wa mọ̀ ṣe ni o kí jésù yà kọ́ wa mọ̀ ṣe gangan ni o. sista mi ó tẹ̀ dá wípé mo rí yín báyìí ẹ máa dẹ̀ máa promise mi ẹ̀ dẹ̀ ní fúfilẹ̀ ẹ máa dẹ̀ lọ ah, ó gbà fún yín o. àbà ah, ah, ṣe bí mo rán màmí sí ẹ di last time. ó ṣe ń pé wọn jíṣẹ́ wọ́n jíṣẹ́ bọ̀ wọn kì í jíṣẹ́ pé ni. ẹ gbọ́ màmí. èmi èmi ò jíṣẹ́ pé jákòrè wọlé jàre. alára ibi gbẹ ẹ ṣáà pé rí mi. máa pè é máa pè é. oúnjẹ gbogbo ẹ náà kò yọ lára ẹ. àkòwé. jọ jágbe tẹ ẹ tì ọkọ mi báwo dẹ̀ ni ọ̀rọ̀ àwọn ẹbí ọkọ ẹ̀ àwọn ìyá ọkọ ẹ̀ tó wá ń bẹ́ẹ̀ fa wàhálà. Ah, ọ̀bọ̀ èmi mà ti fi wọ́n sórí ọwọ́ wọn àwọn náà dẹ̀ ti fèmi sórí ọwọ́ tèmi mi ì ṣáà pa àwọn lọ́mọ jẹ mi ò dẹ̀ bá wọn fa wàhálà kankan olúkàlùkù ra wà lórí ọwọ́ ẹ̀. ọlọ́run àmà kò sí wọn nínú o àmà ah. ní rí wàhálà mm-hmm. tọ́lọ́n bá ti ṣèyá nọ́ọ̀sì tíwọ́ náà lóyún tó ti bímọ fún wọn gbogbo gbogbo ìjà tó ń bẹ̀ jà yẹn ó máa kúrò lẹ́mìí wọn ẹ máa padà di best of friend ni kò ní sí wàhálà mọ́. ọkọ mi tiẹ̀ ti sọ fún gẹ́tìmá kó má máa jẹ́ kí kankan nínú wọn wọlé tó bá ti ṣe torí ọ̀rọ̀ wàhálà náà ṣe máa máa wálé wa and olúkálukú ti gbà fọlọ́hún èmi gan dẹ̀ ti gbà fọlọ́hún mi ò mọ bó ṣe rí lọ́dọ̀ wọn but ilé tọ̀dọ̀ ti wá tòrò àlàáfíà àlàdẹ̀ wa ilé tó ṣe kókó jùlọ nìyẹn. ẹ bẹ̀tì kí wọ́n á ṣe bíi ti já o ah, ọgbọ̀n ọgbọ̀n làgbàlagbà fi ń sá fún màálù má bà wọn jà ìfọlọ́ọ̀ bá bẹ́ẹ̀. Mm torí ọmọ jẹ́jẹ́ ni mo mọ̀ ẹ́ ọmọ dáadáa tẹ̀ ní ẹjọ́ ọkọ mi ẹ̀ tó bá ẹ̀ tó bá ti wá délé bá mi kí dáadáa o ni mo béèrè ẹ o ṣé kò ṣáà sí wàhálà má bàjá o ẹ pẹ̀lẹ́ ọkọ mi ọlọ́pàá mi ṣọ́ ẹ délé wàá gúnlẹ̀ ayọ̀. ni àbí ìwọ ló ránra ẹ. Ah, tọ́ tó bá jẹ́ pé wọ́n rán ẹ wá ni wàá padà lọ jíṣẹ́ fún wọn pé o ò bá mi nílé tó bá dẹ̀ jẹ́ wípé ìwọ náà ló ránra ẹ̀ ah, ah. ó ti kàgbákò o. obìnrin tó rorò jọkọ lọ ọyà mọ́ mi jàǹgùn lówó afẹ́fẹ́ ńlẹ̀ o kò sẹ́ni tó ràgọ̀ràgọ̀ bí ọya lóde èkó ẹnìkan ò ràgọ̀ràgọ̀ bí ọya ló ọya tó ràgọ̀ràgọ̀ títí tó rọnú ọ̀gán rè bí sí ọya mọ́ ń jàǹgùn lówó afẹ́fẹ́ ńlẹ̀ fọwọ́ ṣúwọ̀ mí ọ̀ṣun àwúrò olú elétìtì èkó abiyamọ tí ń retí igbe ọ̀yà mọ́bàǹjà àwọn olówó afẹ́fẹ́ ńlẹ̀ àjọjẹ lérèwé àjọsùn lákìtàn aya Ṣàngó ni ọ́ wá wọlá Ṣàngó eléègbèjì gá abara wúta odò palami ọ̀kàtù yẹ́rìyẹ́rì tá ń fẹ́ fi ọ́ gbàbọ̀dé fún mi omi ni mí iná làwọn hmm. orí ọ̀hún yàrá ó tún wá síbí kò burú bó bá jẹ́ bọ́ra ni ọ́ ni àbí ènìyàn já fojú kanra wà á ojú kòró kan yìí bojú kòró jẹ mo fẹ́ rí i. tèbí ìwọ ló wájà èmi náà ṣe tán ẹni bá ń wájà kan ò gbúdọ̀ ṣojú ọ jẹ́ ìrújú mi jáde ní. ìwọ ni èmi ni. ó mà jẹ́ ẹ̀yìn mà ní iye ọkọ mi ó jẹ́ ẹ̀yìn ẹ wá kí ni mo wá rà nígbà yín tí mi ò sanwó. ikú tó wà nígbà mi tó sanwó pọ̀ pọ̀ wá omi tó láàbí omi tó òkun àbí kí ni wọ́n ti pè é sọ́bí sórí mẹ́ta ni kí ni kan tí mo rà lọ́gbà tí mi ò sanwó kí ni kan tó wà nínú ẹbí mi tó ṣe wá ń tì mí lọ́wọ́ èmi tó dábí pé iná ni mí ó dẹ̀ ní iṣẹ́ pàtàkì tí mò ṣe nínú ẹbí wa ó wá jẹ́ tán orí pápá sọ̀tọ̀ wípé ìwọ jẹ́ bákan ó wá fẹ́ máa jí mi lọ́wọ́ wọ́n sún ara ẹ̀ mo wá kí ẹ nílò ni o kó sún ara ẹ kó má jí mi lọ́wọ́ tó máa fẹ́ jẹ́ kí ẹlẹ́gbà kò lọ́wọ́ ṣó bá gbọ́ oyún tó gbé sínú ọ̀run alákejì ló máa bí sí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ah, ẹ wò ó ṣe mí o ṣe rí ọkọ ilé tí mo fẹ́ mo ti fẹ́ náà kò dẹ̀ sí nǹkan tí bàbá ńlá bàbá ńlá tó bí bàbá ẹnìkan máa ṣe sí ṣàwáróyún inú mi ah, èmi rò pé kí n bímọ kí àjọkọ́mọ olùbọ́kẹ́ wá kí mi kí n yọ̀ fún yín ká yọ̀ fúnra wa ká fún yín lóúnjẹ ni àmọ́ tẹ bá wá ní mi níbi lójú yín tọ̀ ẹ̀yìn yín ni màá ti bì. lẹ́nu ẹ̀ níwọ̀ níwọ̀ ẹ á dẹ́pọ̀ ṣe tó àti ríjà àwọn ẹlẹ́yẹ nìyẹn. àti <laughs> ìfọ́nìṣà àwọn ẹlẹ́yẹ gan ò ní try ẹ̀ yá wọn ò ní try ẹ̀ omi ni mí omi ni mí iná lẹ́yìn kò sí bó tilẹ̀ wù kó rí omi máa ń poró náà ni ìmọ́lẹ̀ ni mí òkùnkùn ni wọ́ òkùnkùn kò sì lè borí ìmọ́lẹ̀. níwọ níwọ níwọ. alájà lọ́sà ṣe ilé yìí o kí ló dé kí ló dé rúkà rúkà rúkà kí ló dé àbùsùn bìlà. mo là ń ṣetán ní ìrọ̀jì ẹ wo mímọ kan tó ṣe wọn o ẹ wo àjọ sùn mọ́jú ni o ẹ kọ́ lọ báyìí mo gbàgbé bá wọn sùn because àjí sùn mọ́jú ni báyìí báyìí sùn báyìí báyìí jí báyìí ah, ah, mo rò pé bóyá kọ́ sí ọkàn gẹ́gẹ́ ọkàn gẹ́gẹ́ pọ̀ bá kò yé mi alájà ìṣàánú mi. àwùsù bìlà yìí. nínú àṣetá ni rọjò. àwùsù bìlà yìí. wúkà wúkà hospital hospital gbẹgbẹgbẹ lọ́wọ́ lọ́wọ́ dada lọ́mú fọ̀ mi wá ti pàlájì mú fọ̀ mi wá wá yàrá mi ti pàlájì. tó bá lọ láì tó bá lọ láì tó bá lọ láì tó bá lọ láì kí ló dé kí ló dé níbẹ̀ ojú mi ojú mi mo wà níbẹ̀. Jesus is Lord this is great but ọ̀rẹ́ mi ó mọ nǹkan tí mo feel mo rí i pé structure yìí àti the other structure yẹn ìkọ́ kan náà ni méjèèjì jẹ́ ah kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn ó mọ̀ èmi ò bá suggest bóyá kó ṣe eléyìí ní another structure kí yẹn náà jẹ́ another structure ó mọ̀ so àwọn èèyàn máa rí variety pé o o ní o ní variety for you know for buildings you know. Um, sori um, ọ̀rẹ́ mi o ní point sí ọ̀tọ̀ But èmi náà àwọn èèyàn náà ti sọ sẹ́lẹ̀ ìgbà tó fẹ́ kọ́ ìbàyí pé why tí mo ṣe kọ́ different structure But surely, ìgbà tí mo ara rẹ̀ mi báyìí mo look around mo wò pé kí làwọn nǹkan tí wọn ò tí ì ṣeré ládùúgbò and because when you are big you are big ṣo mọ̀ now. mo á rò pé I need to make statements káwọn èèyàn wọnú street kan ní wow wow wow òun ni structure yìí méjì and ṣé wàá rí um, ó actually ní nǹkan tí mo fẹ́ fi structure méjì tí mo kọ ó ní nǹkan tí mo fẹ́ ṣe eh. i'm not gonna tell you now uh, ah, i will tell you when the time is right. Uh -uh, why? o lè sọ fún mi sìn. màá sọ fún mi sọ dry time get am àti ọ̀la dry time. wo wo jẹ́ kí n lọ wo. oh it's lovely it's lovely. alajita ẹ jọ yín tó wọlé sí yẹn ṣé táníkà ni wọn ni ṣe bí ọmọ ojú. hey don't talk to my friend like that. Hmm? Oh, so, lọ́rọ̀ kan ṣá, ó any ẹ ní five hundred thousand kó fi sanwó ilé. Ó tún wá fún ẹ extra three hundred thousand fún upkeep, àbí? Bẹ́ẹ̀ni. David, do you really want me to say my mind? Your mind? yes if only you could see things from my angle bàbá yẹn ń lò go ẹ̀yìn. ojú omi ibi tí bá wù. yes ó ń lògùn ẹni because tí kò bá máa lo oògùn ẹ kí ló dé tó ṣe jẹ́ wípé òun fẹ́ máa fún ìwọ lẹ́ja jẹ all the time kí ló dé tí kò fẹ́ kọ́ ìwọ bí wọ́n ṣe ń pa ẹja kí ló dé tí bàbá yìí ṣe fẹ́ jẹ́ kí ìwọ jẹ́ àtọ̀rọ̀ all the time kí ló dé tí òun ò ṣe fẹ́ jẹ́ kí ìwọ jẹ́ afúnni o ní láti ronú sí o bọ́bọ́ yẹn ń lògo ẹni yes amóru wọn amóru wọn bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n máa fi gbẹ gbogbo kádà rẹ̀ èèyàn tán báyìí wọn ò ní mọ̀ wọ́n máa ṣe my friend my friend my friend my friend irọ́ ló wà bẹ́ẹ̀ ṣebí bẹ́ẹ̀ sí ara ẹ̀ ló pè ẹ́ ṣebí bẹ́ẹ̀ sí ara yín lè pera yín kí ló dé tóun ò ṣe kó ẹ bó ṣe máa ń pẹja tó ṣe jẹ́ pé ọ̀dìtà ọ̀rẹ́ mi wá gbà ọ̀rẹ́ mi gbà ọ̀rẹ́ mi gbà think about this think about it ó lògùn ẹ jára ẹ ó lògùn ẹ ní o ó lògùn ẹ ní o rò dáadáa o mo ti sọ fún ẹ sí i ó ń lò ó ní o ó lò ó ní o bàbá sọ̀rọ̀ tún sí wa ní kinní ó lò ó ní o ó lò ó ní o. àwọn ọ̀dẹ̀ tí tó ń lògùn àwọn òun dáadáa o. This lady seemed to be right. Àbí? Jamal Koli, mẹ́rin lọ́dún kan. Láàárín ọdún kan, èmi dẹ̀

Wow. débẹ̀. And I also give the money to him as agreed. Mm. So like it? Of course yes. Ta ló máa mú dérú ibẹ̀ yẹn tí Wow. In fact, liking it is an understatement. Wow. He loved the place because it was feeling on top of the world. Hmm. Nǹkan tó ṣáà ṣe mí báyìí ni mo ṣáà ń gbàdúrà sí Lédùmarè kó jọ kó bá mi pèsè owó fún ẹ kó bàa lè parí ilé méjèèjì ní right time before his birthday so that surprise him máa jẹ big shocker fún. in fact ṣe fẹ́ gbọ́ shocker ńlá gidi gan ló máa jẹ́ ọ̀rẹ́ mi àbá landlord it is then I will now be fulfilled mm -hmm. because àjọjẹ ọdún tẹ́ni kò bá ní. he deserves it he's been a good friend to the family. and um, all thanks to you my wonderful wife for being on this course with me. Mm -hmm. it wouldn't have been this easier without you. Well, you're my husband, and I've got to love what you love and support what you support. And besides, you've been a wonderful and amazing friend to David. I should thank you for that. And that's one of the reasons why I love you more. You're the best. I'm not I'm dirty. Okay. Ade, ade, ade. jẹ́ má má má má má má má má trọ́bù should I come and join you. no no, I am fine. Uh, mm. okay love you. I love you too. Ah. ẹ kú jókòó. Ah, ẹ lẹ ẹ bínú ilé ah, mm. Yes, sir mo ti ṣe àyẹ̀wò lórí ọ̀rọ̀ yìí mo sì ti ṣe tán láti bá ọkọ rẹ gba ògo rẹ padà. thank you so much ẹ ṣé gan ni sir god bless you. àmọ́ tí n bá gba ògo ọmọkùnrin padà fún ìyàwó ọmọkùnrin ọ̀rẹ́ rẹ yìí alágbára èèyàn ni tó ṣe pé tó bá fẹ́ bẹ́sùn jẹun síbi rẹ̀ ọ̀gùn tó túmọ̀ sí pé a sì tìyàwó rẹ̀ mọ́ṣẹ́ àwọn méjèèjì lájọ dojú ogun kọ. Hmm. ah ọmọbìnrin èsì èèyàn lásán. Hmm. bàbá èmi náà mọ̀ ọ́ mọ alọ́mọbìnrin tá à ń sọ yìí àjẹ́ pọ́ńbélé ni àwọn èèyàn ò kàn mí o torí èèyàn àgbàlagbà náà lè sọ wípé ibi tí àwọn tó ń dèèyàn báyìí ibi tó ń wà ibẹ̀ làwọn tó ń túyàn náà ibẹ̀ náà wà mo dẹ̀ ti mọ̀ wípé ẹ máa bá ọkọ mi ẹ máa bá wa gba ògùn ọkọ mi ẹ máa gbà padà. fọkàn rẹ balẹ̀ èèyàn kan ò sunkún débìrí kọ́ má rẹ̀ ní ẹgbàlá ni wọ́n porí àyànmọ̀ kan wọ́n pilẹ̀ lẹ́ àṣẹrúgbàjá báyìí ni wọ́n pe ìkáwọ́ olúresí wa resí mi ní mo wẹ́ ẹ̀rà ìjìdé àwọn wọn tẹ èkó kò ń fa adé afúnládé tí ń so nígbàjámọ̀ ẹranko ládé ìfọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ lásán òòjọ́ tí ládé bá fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ ẹran ńlá ní fi jẹ ẹ̀rẹ́ rìn bóde ni tẹ́ fi lè dé àyín ẹ̀rẹ́ rìn ni. àmọ́ iṣẹ́ pọ̀ lọ́rùn yín o ìrìn sì wà lẹ́sẹ̀ yín. lọ́nà òwúsà. ẹ gbéra ẹ lọ abúlé kan tí ń jẹ́wò fún yín nísìnyí ibẹ̀lẹ́ ti lọ́ra tá a fi pẹ̀lú tá a fi parí iṣẹ́ ìwà ń bá ẹ̀ bá mu débi ẹ̀yà mi ní yòókù. kò sí no problem sir a máa lọ ṣe. ẹ̀ka ẹ̀ wá wò ó ẹ̀ wà mú kíní tí n bá parí ìlẹ́ mú lọlé ọ̀rẹ́ yín. ah ogun ni wọ́n ń gbà wọ́n dókè odò wọ́n dogun ogun lálá bẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ iṣẹ́ ó sọ lórí ọkọ rẹ̀. ó ga gan-an èmi tí ìfẹ́ wà round tó yẹ kí ní ìbàdàn kájọ máa ṣe ó kọjá òkàlẹ̀ ṣá. Hm? Ah, mo ti mọ nǹkan tó ṣe mí i'm just not feeling myself hmm. today. ọmọ nǹkan tó ṣe hmm. bọ̀ ìmí mọ̀ ọ́. kí ni. Hmm. jẹ́ kí n sọ pé o miss love of your life. love mo ṣẹlẹ̀ kò máa wọ́n ìdarí. <laughs> ó máa fi lára ẹ̀. wàá ní pé ṣé bèbí mi ń kíkì dáadáa. ó ń kíkì ara máa tọ́ ah. bèbí mi máa ń fún mi. ọmọ mi ni nà ó kí ló ṣe é. ó lè máa mẹditéètì lọ́wọ́. ṣé ìwé ìwà ẹ mm. àjàdí lórí kìtì máa fún. kí ni àjàdí what àjàdí òtítẹ àkọmọlágàdì ah, o. kí ló ṣẹlẹ̀. ṣe ok orúkọ oríkì lẹ́yìn. of course oríkì ni. àwọn. yo who is that. Ah. <laughs> David. How are you? Ṣé wà? Àlejò ńlá la mọ̀. Ọ̀rẹ́ mi. Ṣé wà? Oh, serious o. Madam, ṣé ah, wà ah, ah, okay? Ṣé oyún bọ̀bọ̀ yìí? Ẹ̀mi àfẹ́ sọ̀rọ̀ like an hour ago, gbọdọ̀ sọ́kò ń bọ̀ o. Mo fẹ́ surprise ẹ ni. I get it. Ọ̀la ẹ̀ wò Ah, ṣe yàn. How far bro? Mo ń gbogbo ẹ̀. Ah, iṣẹ́ àjọ. Ẹ̀jẹ̀ kú tọ́jú. Ìyá àbẹ̀jọ ẹ máa wé wọn lẹ́lẹ́ kankan orí wọn sìn ara ẹ sáré yá àbí ó jókòó tó kájọ látara lórí yín sáré sáré yá àbí yá gàgà. kí mi ṣe yín lálejò jàre. anything anything are ready láti mu anything moveable, anything eatable and jolly níbí ni. mo ṣe sí ẹ fọkàn lánàá ni mo rò dáadáa bóyá kí n bá yín ro àmàlà sí. èyí tó bá fẹ́lẹ́. ẹlú èyí tó fẹ́lẹ́. àwọn àti ẹ̀ṣẹ̀ sí ẹ fọkàn. ẹ ẹ pẹ̀lẹ́ kí n ro àmàlà sí. àbí kí wàá assist ẹ. Ah, I love you. ah ọ̀rẹ́ mo fẹ́ àwọn youth choir ní church Okay. gbogbo wa ti pàdé àpòpọ̀ wọn wá bíi pé ká ṣe bíi summit kó wá jẹ́ choir summit oníkálukú máa ń mọ́ni wá èmi náà wá fi spẹ́ẹ̀dì kìíní yẹn ni wá wò pé. ẹ ẹ jọ sáà mo fẹ́ ìzara mi. ok um, toilet ni. ibẹ̀ yẹ that's it. ó jẹ́ ìrora so. hello dadi eh, mo ní kí n fún yín ní eh, feedback ni. mo ti ju kinní ẹ̀ sílẹ̀ sínú ilé wọn báyìí o mo ti ṣe bẹ́ẹ̀ ṣe ní kí n o bẹ́ẹ̀ ni sà mo ti fi sínú ilé wọn kankan ok sa mo ní kí n sọ fún yín ba pé kẹ̀kẹ́ kẹ̀kẹ́ tí máa bá wa báṣẹ́ sa ẹ jọ ọlọ́run á fún yín ṣe sà ẹ ṣe sà ẹ ṣe sà yẹ sà ẹ ṣe kan sà. gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ni pàápàá jùlọ lórí ẹ̀gbọ́n mi Rukayat alájì gbogbo wàhálà tá a ṣe lórí wọn ti pọ̀ jù kò dẹ̀ tí síbi tá a ti gbé wọn lọ tí ò dẹ̀ ṣàjòjì a ti gbé wọn lọ sí ilé ìwòsàn a ti gbé wọn lọ sí àwọn ẹlẹ́sìn wàyí náà kò sí kéwú tá ì kò sí tíra tá a ti kélé wọn lórí still náà bó sì ṣe wà lọ ṣe wà anigba tèmi àti stepmom sọ̀rọ̀ wọ́n láwọn ọmọ báwọn ṣe máa bá yín sọ mo dẹ̀ fi jẹ́ kó yé wọn pé kò sí nǹkan tí máa bá yín sọ tẹ́ẹ̀ní gbọ́ sí mi lẹ́nu alájí mo bẹ̀ yín lọ́la ànábì muhammed salah alayhi wa salam ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jẹ́ ká gbé wọn lọ sọ́dọ̀ àwọn onímọ̀ tó mọ̀ jù wá lọ bóyá ara wọn máa tún fi yá ẹ lágbára ọlọ́run ẹ ní fojú sunkún kankan nu wa àmín àmín ya Allah um, Sekinat. sá. ohun hmm. tí ò ń gbìyànjú láti sọ ò ní pé bóyá ká fi ti ìbílẹ̀ ká fi ọwọ́ ìbílẹ̀ tó àbí. bẹ́ẹ̀ ni alájì. àwọn oṣù bẹ̀rẹ̀ láì àwọn oṣù bẹ̀rẹ̀ láì mi náà ṣe tán ní ọjí ẹ kì í ṣe mi ni màá ti rírọ ẹ ṣé orí lákọ̀ọ́kọ́ sórí stepmọ̀ mi tó ní òun ò mọ bóun ṣe máa bá mi sọ ó mọ bó ṣe máa bá mi sọ ó mọ̀ pé mi ò ní gbà ní nítorí pé látìgbà tá a ti bí yín ọlọ́run kan náà yìí ló ń wò mí ló ń wo stepmọ̀ ló ń wo ẹ̀yin náà fún wa kò wá ní ìdí pé bóyá wá rí àdánwò kékeré nípa àìsàn kí n wá yege kúrò nílànà ọlọ́run mi ò lè ṣe bẹ́ẹ̀ fọkàn ẹ balẹ̀ ṣé orí hàn tún tí mo hàn tí mo ní kẹ́ ẹ máa fún mu yẹn ohun tó máa wò lára dání yẹn èmi ní ìgbàgbọ́ kan ṣoṣo yẹn ó ní kẹ́ ẹ máa fún mu ṣé o ti gbọ́ mi ò ní fojú sunkún ẹnìkan kan nínú yín. àmọ́ alájí ọlọ́run ò kájọ. sekinat kò sọ̀rọ̀ mbẹ́. Hmm? báwo ni bu omi wá fẹ́ mu. àwọn ìlú ti mímọ̀ sọ̀rọ̀ ìrìnàjò kankan mo ti ń wà ẹ̀. àjò kan ò lè dùn títí kó dàbí ilé bọ́kọ̀ bá rò wọ́n tó bá rọ́ṣà dandan ni àfàbọ̀ fìlẹ́kù tí ọkọ mi tán láti nájà àti ẹ̀tàn ilé ti tó lọ. ọ̀dà ah, náà ń bá yẹn wò ẹ̀ kò burú wọ́n ní bí ìgbín bá rìnrìn àjò á fi ilé ẹ̀ṣẹ̀ rẹ̀ ìwọ níbí èmi ní karahun ká kúkú jọ máa lọ. ìpín labá wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin àsìkò tèmi ló tó àsìkò tí ẹ ò tí ì tó. tọ́ bàtọ́ dẹ ti rí báyìí bó ṣe wá ń lọ yìí o ìgbà wo ló máa padà wálé. ó ṣeé ṣe kí n tún wá dẹ̀ ṣe ṣe kí n má padà wá èyíkéyìí tó bá wù ẹ́ níbẹ̀ ó kù sí 怎么？啊啊，怎么？ pé mo dá yín dúró lórí ìjókòó. bínú kẹ àtò bínú ọba ń pè ọ ló dáhùn àtọ láti bínú sí yín wa. èmi àti ọkọ mi lájọ ní àwọn conversations kankan lókè um, ìdí tí mo ṣe pè yín ni pé um, a fẹ́ rin ìrìn àjò kékeré kan and uh, a fẹ́ fi opportunity yẹn fún yín ní holiday fúngbà díẹ̀ so ẹ̀yin máa lọlé táwa bá ti wá padà wálé a máa pè yín lórí aago kẹ́ ẹ bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ má bínú madam ṣe bí ẹ ṣẹ̀ṣẹ̀ máa travel táwa máa ń dúró sílé ẹ̀yin ò ṣe kúkú máa lọ ibi tẹ́ ń lọ káwa dúró sílé ká dìlé mu. Hmm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé àfẹ́kẹ́ ìdílé mú for àwa fẹ́. <laughs> Eh, madam ṣe rí èmi gẹ́gẹ́ bí èèyàn kan ẹ̀yin náà kúkú mọ̀ pé mo ṣe lọlé mo ṣe padà dé ṣe dẹ̀ pé kò ní dáa kí ọmọ ayọ́bí sílé ní gbogbo ìgbà kó má má dojoojúmọ́ <laughs> ẹ yẹ kí èrè dúró síbi mo lè dílé òun pèsè nǹkan tó máa ṣe lé. <laughs> ó dà pé ẹ̀gbọ́n nǹkan tí mo sọ dáadáa o mo ní èmi àti ọkọ mi fẹ́ rìnrìn àjò ni o pé a máa pè yín tá a bá dé mi ò ní afẹ́ léyìn lẹ́nu iṣẹ́ o. Ah, <laughs> madam èmi ò lọ síbi kankan o. tọ́ kò burú màá sọ fún tí n bá dókè pé ẹlẹ́yin ò lọ́bì kankan o pé ó ṣe sójà ló fẹ́ pé kó pè. ah madam sójà ti báwo ah ti tó bẹ́ẹ̀ yìí. Eh, ẹ madam. yín ní situation reporting, ni nǹkan tí ẹni kà ṣe àti ṣe ń sìn ó ti pé bí ọjọ́ mẹ́rin but àìtí gbúrò nkankan a gbúrò pé ọ̀fọ̀ ti ṣẹ̀ nílé wọn a gbúrò pé bóyá ó ti fòṣánlẹ̀ ó kú àbóṣánkú àìtí gbọ́ nkankan ó sì dá yín lójú pé ẹ mú kínní ìdílé wọn ẹ sì mú kalẹ̀ lẹ̀. èmi fúnra mi ni mo ṣọ́ wọn dáadáa báyìí mo fi síbi ẹ̀gbẹ́ ibì kan báyìí in fact ìgbà tí mo sọ kíní yẹn sílẹ̀ mo rí lára ọmọkùnrin yẹn pé kíní yẹn wọlé sí lára. ọ̀rẹ́ náà mo wà láfíà rẹ wá. ajá gbó ajá gbọ́n rí àgbo kan àgbo tàbí gbọ̀ngbọ̀n alánà ò lè mẹ́ni ọ̀la bàbá àgbàlagbà alágbẹ̀dẹ ògùn òrò ọ̀kẹ́ ọ̀tá. sì ti pe aago ọmọkùnrin wò. mo pè é lóòótọ́ kò gbé kọ̀lẹ̀ kò gbé kọ̀lù rárá bọ èmi àti ìyàwó ẹ̀ ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ dẹ̀ ní ó wà òkè pé kò sí nǹkan kan pé ó lóun wọlé alówà òun ò fẹ́ béèyàn sọ̀rọ̀ òun ṣàdúrà ló sọ. <laughs> òbúrú èní lọ́jọ́ kẹrin. èní ni ó kọjọ́ kẹrin. sọ rántí àmọ́ ṣá kọ́kọ́rọ́ kan tó bẹ̀yìn ajá jẹ́ kọ́kọ́rọ́ tí mo ní ó ajá jẹ́ ni wípé. kí ni ẹ sọ tá a bá parí iṣẹ́ ní àyín tá a ṣàṣẹ ìsí ọmọkùnrin tọmọkùnrin bá kọ̀ tí ò kó tíyàwó rẹ̀ dá padà síbí ọ̀lẹ́wò fún yín o. ewu alákọ̀ọ́kọ́ tí ń bẹ́ẹ̀ bẹ bẹ̀rẹ̀ ẹ̀yà dìgbòrògì tẹ́ máa bùgì jẹ kí òṣìṣẹ́ yàn jọ́ lẹ́wọ̀ yẹn. kí ẹ máa sọ̀rọ̀ yín jàre bàbá. èyí tó tún wá jẹ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ tí mo bá ṣàṣẹ yìí tọmọbìnrin dáṣẹ́ ìpadà sí àyín tọkọ rẹ̀ ò fi kú látòrí yín títí dìran kíran ẹ̀ ní fọwọ́ bá jí báyìí. mo ṣe mọ́ sà. kí ni. mo mo ti wà ókè sà ẹ má wọlé ẹ jẹ́ ah! ẹ fi mílẹ̀ bí mo ṣe wà. bàbá ẹ má dáhùn kí ló mí ṣe mọ́. a ní mi ò ṣe mọ́ sẹ́. kí ló mí ṣe mọ́ ṣọ́ ara ẹ̀ o ṣọmọ iye iṣẹ́ tí wọ́n ti kí ó máa kú kébí kó ti kú nìyẹn ló sẹ́kù jù gbàǹbá yìí ó ti kú gbàǹbó ti kú ó fẹ́ lo bẹ́ǹsì kí ló ń ṣe é bàbá ẹ má wọrí o ṣèbí kó ti kú ni ó máa kú ṣọ́rẹ́ ẹ̀ o ṣọ́rẹ́ ìwọ ọmọkùnrin yìí o bàbá. ẹ ẹ fọwọ́ mú kan bẹ̀rẹ̀. ògbúrò ọ̀gbàrà tá a rán sí wọn tán já padà ní ìsìn ẹ ń bọ̀ lórí yín o. a máa yá wèrè. bóyá ẹ bẹ̀rẹ̀ jájà yín ní ìsìn. ẹ ẹwù ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ má sọ bẹ́ẹ̀ o. akọ wèrè. ọtún bí mi tọjọ márùn bá lè pé tọmọkùnrin yóò kú ẹ yà wèrè. ẹ má sọ bẹ́ẹ̀ o bíbí. ókè sá mo so tó bá bá fi dọ̀là sìn tí bọ̀bọ̀ yẹn tó bá kú nínú ká ya wèrè. mo ṣe dáa lè ṣe sí. àṣẹrúgbàjà wọn kọ ma tó bá jẹjẹrẹ lájẹ máa ń gbọ́wọ́ ọjọ́ ẹ lọ jàǹdà. ẹ lọ jẹjú rẹ lọ́dọ̀ yìí ẹgbẹrẹ ẹgbẹrẹ ẹgbẹrẹ ẹ lọ para yín síta ẹ lọ jẹjẹ ta. tá à ń fojú ibi wò ni a sọ̀rọ̀ fún ọba yóò gbà. olóyè yóò olóyè yóò olóyè yóò ṣùn o ọ̀ṣun onímúgbàgádà yẹyẹ ọmọ ọ̀ṣun mọ́kọ̀ mi sílẹ̀ ṣebí àjọ jẹ lérewé àjọ sùn lẹ́kìtàn ẹni bá rí mi àrípa omi lára mi fọwọ́ ọ̀ṣun wọ̀ mí ọ̀ṣun àwúrò olú elétìtì èkó abiyamọ tí ń retí gbé fọwọ́ mi wọ̀ mí forí mi gbè mí. ọyọ orí ọyọ obìnrin tó ọjọkọlọ ọyọ gbèjà mi jà ó dojú tì mí ọyọ gbèjà mi jà ó dojú tì mí ọyọ. fọwọ́ mi wọ̀ mí kúrò lọ́sọ̀gọ́ eléègbèjì ká ọ̀bára wúta odò pálámi ọ̀kàtù yẹ́rìyẹ́rì. kìnìún ẹ̀yà júdà olórúkọ tó ga jùlọ ìwọ tó fi dá. mami ẹ máa bọ̀ ẹ wá gba fóònù yìí náà mami ẹ dáhùn. sábà ń ṣèwọ́n kò yẹ ẹ gba fóònù yìí. pẹ̀lú ọwọ́ agbára. olùtọ́lá ọkọ mi pẹ̀lẹ́ ìyá mi báwo ni àlàáfíà kọ́ ni mo wà o. kí ló ṣẹlẹ̀. àlàáfíà fíà ni. fíàfíà báwo. màámi nǹkan ṣe mí. ẹ wo inú ìdààmú ni mo wà. màámi ẹranko mi ò yá. láti gbà wo nìyẹn ti ṣẹlẹ̀ tó ò lè pè mí kó ṣàlàyé. tí mo fi pè yín àwọn mọ́mí ọkọ mi ò gbúdọ̀ kú o mọ́mí ojú ò gbúdọ̀ tì mí o mi ìfẹ́ bá wọ̀ ṣubú ọ̀sán gangan mọ́mí ẹ máa wú mi ràn o. ẹ̀wọ̀n ibikíbi tẹ́ bá wà ọ̀nà kọ́nà ẹ bá tún lè fi bá mi fi pọ̀ lọ́hùn yín ẹ bá mi pè é bá mi mò ń pè é mi mò bóyá ó ń gbọ́ bá mi ètò bá mi pè é lọ́dọ̀ yìí bóyá gbọ́ ọkọ mi ò gbúdọ̀ kú bẹ́ẹ̀ ìjọ ẹ bá wọ́n mi rẹ̀ ṣàánú mi. Kò burú. mi o ó ní bí n bá béèrè gbogbo yóò fún mi ọ̀run má dojú tì mí ọ̀nà tí mo mọ̀ ni mo ń tọ̀ èmi ń tanà tí mo mọ̀ láti gbórúkọ rẹ̀ èmi ò mọ̀ bọ́ńbà dá mi lẹ́jọ́. my eégúnlé mo bẹ eégúnlé wọ́n ní ìbòsà ọjà mo bòsà ọjà wọ́n ní ìbọ́tòdò mo bọ́tòdò wọ́n ní olúbọ̀ ọ̀bọ̀ tí rí bọ̀ bàbá ẹbọ mo bọ̀ yìí síbẹ̀ pàbó ló já sí àrẹ̀mú ọ̀mà dìde mo tún ké pe ìwọ olódùmarè nílànà ọkọ mi àrẹ̀mú ọ̀mà dìde àmọ́ ojú mi ti là òye ti yé mi kedere ojú ò tì mí o èmi kọ́ lójú tì ojú tì ìwọ Ṣàngó eléègbèjì gá ọbaramúta olùpalami ọ̀kàtù yẹ́rìyẹ́rì ojú ti Ọya abiyamọ tí ń retí ìgbé ojú tí ìwọ Ògúnláka yóò ṣí mọ́lẹ̀ ojú tí ìwọ èṣù láàánú ògiri òkú abẹ́niwọ́rọ̀ bá rí dá ojú tí gbogbo ẹ̀yin òrìṣà mẹ́rìndínlógún tí ń bẹ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ojú tí ìwọ Olódùmarè tí mo pè tó jẹ mi gbogbo yín pátá lójú tì í. ò sunkún ṣọ́ọ̀ṣì mo wá ń gbà tó pè mí lẹ́ẹ̀kan ẹ tá à ń gbàdúrà kí ló ṣẹlẹ̀ ọkọ ẹ̀dà. kí ló pè jẹ́ ìyàwó ló pè mí lórí àgbo kí ló ṣe torí jákujàku báyìí. ẹni sùúrù ẹni sùúrù sórí èmi tiẹ̀ ti ṣe ìlérí pé mi ò ní wọnú compound yìí mọ́ àmọ́ blood is thicker than water Um, <clears throat> Moni, ní feelings pé nǹkan kan mommy. where is my son? he's inside let's go. ó yára. ó jà. ojú gbogbo agbára mi àmọ́ ọmọ ló já sí. ó jẹ́ ìyàlẹ́nu fún mi pé Jamal lè ṣerú kan báyìí fún mi pẹ̀lú gbogbo ìlérí tó ṣe fún mi. mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ mo ṣe. So, I know you hate me so much. Mm-hmm. Torí i náà mo ṣe So you can, you can just call the police. Can you àwọn ọlọ́pàá kọ́ wá máa mommy. Oh.

bá wọn ṣàdúrà sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí fún ẹ̀gbọ́n yín gbogbo àníyàn yín pẹ̀lú inú kan àti ọ̀kọ̀ọ̀kan. ọlọ́run sìn àtọ́lọ́run sìn o fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ kan jọ̀wọ́ dáríjì mi sórí gbogbo wa tí mo ti hù sí ẹ látẹ̀yìnwá ìgbà ìmọ̀ ni ṣebí èmi tí mò ń tọ́ àwọn ọmọ mi sí ìlànà Islam nìkan nu wọn tuya ń tuya yìí ṣó yẹ kóun tún lọ sínú òkùnkùn ayé bó ṣe lọ yẹn. kúránì mo fi bẹ́ẹ̀ dáríjì mi tó o bá dáríjì mi tán gbogbo àwọn ìyá ọkọ ẹ pátápátá bá mi dáríjì wọn. sáà ẹ má ṣe mí ìfẹ́ tó wà láàrin mi àti Jàmá kò lè jẹ́ kí n bínú sí kankan nínú àwọn fámìlì èmi ló yẹ kí n tún máa bẹ̀yìn pé kẹ́ má bínú kẹ́ mú wa gẹ́gẹ́ bí ọmọ yín torí ìkọ̀ọ̀kan náà ni gbogbo wa nínú ọlọ́run ẹ má bínú. ìwọ kò dáríjì mi ah! ìmọ̀ tọ́lọ́run fún ẹ pẹ̀lú ẹ̀sìn ẹ ah! kò yàtọ̀ sí ohun táwa náà ń ṣe kò yàtọ̀ sí ohun tí ànábì kọ́ àwa náà ohun tó ń ṣe èmi ni wípé àtẹ̀mí àti ìdílé mi ẹ̀sìn yìí ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn òdodo yìí òun ká tẹ̀lé ká má yà síbi kankan kò yé mi wípé ẹ̀sìn yàtọ̀ personality yàtọ̀ ó ti wá yé mi báyìí ohun tí ò yé mi ti yé mi àwa ò ní kúrò nílànà tiwa àwa náà dẹ̀rẹ̀ ní kó kúrò lànà tiẹ̀ kí gbogbo wa kásá ti máa ṣù dandan kádẹ̀ ti máa fẹ́ràn ọmọlàkejì wa kádẹ̀ máa wà nírẹ̀pọ̀ pẹ̀lú ara wa. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àwọn jíjẹ náà wá pọ̀. ẹ túbọ̀ bá mi gbólúwa tóbi àti eh, dúpẹ́ àti dúpẹ́ olúwa ti ṣe o olúwa ti ṣe o. fún ọba lọ́ọ́ dàgbà tó sọ pé òkú ọba pẹ́ títí ṣe ní ojú ọ̀pá dàmú àgbáyé sí ìpẹ́ kànyà ó ti tàn ní o ẹ dákun ta lè yan faraho kan ṣé ọmọ ọlọ́sùn tí ò fi ọjọ́ kan ṣe aburú rí láyé sóhun ni àbí ọmọ pásítọ̀ tó gbéra tó lọ sọ́dọ̀ babaláwo tó fẹ́ ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ àbí ọmọ aláàjì tó jẹ́ pé mi òkùnkùn ló fi mú tiẹ̀ ṣe gbogbo àbí jàmá tọ́lọ rèé kú nídìílé mùsùlùmí tọ́lọ sí ìdílé ọlọ́sùn tọ́lọ rèé fẹ́yàwó ń bẹ tọ́kọ̀rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu sóhun lè yan fáráò ni torí kọ́kọ́rọ́ sáwọn òbí rẹ̀ lẹ́nu kò rí bẹ́ẹ̀ o ibi tó rí bá dá mi sí ibẹ̀ lèèyàn ń gbé bí babaláwo kan bá ṣe ìkà kò túmọ̀ sí pé gbogbo babaláwo lèèyàn burúkú tí pásítọ̀ kan bá sì ṣe ìkà kò túmọ̀ sí pé gbogbo pásítọ̀ ni ò dáa ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ẹni tá a bá rán níkà tó ṣe ó níkà tó fẹ́ ṣe nínú ara tiẹ̀ tẹ́lẹ̀ ni ọ̀tọ̀ ní ìwà aburú ìkà ọ̀tọ̀ ní ẹ̀sìn ẹ má jẹ́ ká dàpọ̀ mọ́ra wa tó bá wá jẹ́ pé ìmáàmù kan ló bá hùwà ìdá nínú mùsùlùmí sẹ́yìn wa túmọ̀ sí pé gbogbo mùsùlùmí láláì dá rẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìwà tìlẹ̀ mọ́mù òun pàtàkì ọ̀rọ̀ mi ni pé <clears throat> ṣé ẹ rí mi ẹja tó wọ̀ báyìí àwọn tí wọ́n ń da ẹ̀sìn ìlú gangan àwọn ni wọ́n ń kó mí ẹ̀sìn wọ́n kó dà sí ilé ẹran wọ́n wá ń kó mí ẹran wọ́n kó dà sí ilé ẹ̀sìn wọ́n á mú un wájú ọ̀bọ wọ́n á lọ rí sopọ̀ mọ́ ti papọ̀ tajà ẹ̀yin gangan lèèyàn Fáráò ìtẹ̀ ẹ̀ bá ń ṣe ní kọ̀rọ̀ ẹ jẹ́ ká yé rí ní gbangba ẹ̀sìn tẹ́ ń ṣe ní kọ̀rọ̀ tẹ́ ẹ lè jẹ́ kọ́mọ kayín mọ́ di rẹ̀ ẹ̀ mọ̀ pẹ́sìn tó lọ́wọ́ nífẹ̀ẹ́ sí i ẹ jẹ́ ká ṣe é. àgbẹ̀ ìbá sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ kankan ah, ah, èmi àti ìyàwó mi jọ fẹ́ sùn ní first night after two years after two years mo ti kúrò nàìjíríà ìyàwó mi bá wọ jeans ó mú belt ó dé pa ah, what nonsense kí ni ìtumọ̀ yẹn mo tún ní alright alright alright no problem bóyá short yẹn affect ẹ̀ àmín mi mọ bí mo ṣe sùn mi ò mọ bí mo ṣe sùn mi ò kí n sọnù òṣì mi ń sọnù wèrè bọ́tọ́kọ̀ mi sọ fún mi pé kò lè ṣe yẹn mo tún wá dín látọjú ọmọ òṣì tí mo sùn mo níyàwó mi ó yá jẹ́ ká bẹ̀rẹ̀ ìyàwó mi ó yá o tún máa fún mi lẹ́skíìsì no problem sórí ẹ̀ tó ṣe fẹ́ yẹn mo yọ̀ dá. Oh, no mo fi ẹlẹ pẹ̀lú ẹ i'm going back to London. no you can do that to me. bẹ́ẹ̀ oh, wo wo wo tó bá fẹ́ kí n pa ẹ̀ tó bá fẹ́ kí n ṣe é léṣe fi mi lẹ̀ fi mi lẹ̀. bíbí bíbí wait wait wait.